بسم الله الرحمن الرحيم اللهم إن للسان زلات فاغفر زلات ألسنتنا وللحديث هفوات فاعف عن هفوات حديثنا وللكلام سقطات فتجاوز عن سقطات كلامنا وثبتنا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة وأرنا يا إلهنا الباطل باطلا وارزقنا الشنابة ولا تجعله ملتبسا علينا فنضل فأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run awa àlékún kí a ti gẹ̀ fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ náà kọ́kárí gbogbo àwọn sọ̀hábì anábùwà muhammad sallallahu alayhi wa sallam kọ́kárí gbogbo mọ̀lẹ́bí àtàrà lé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àtìgẹ̀ náà ọlọ́ndàkùn jẹ́ ọ wá sàn dọ́dọ̀ gbogbo ẹni tí ó bá gbẹ́sẹ̀ kú ò lórí ibi tá nábì gbé e kàtí ìdọ́dọ̀ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà kọ́lọ̀ǹkọ́ mẹ́sà ka gbogbo wa náà kúnnúrú àwọn ẹni bẹ́ẹ̀ a lè rò pé lárúbáwá ni wọn àtúmọ̀ fi sọ̀rọ̀ ni àdúà ni mo ṣe ká tó bẹ̀rẹ̀ wá sí mo wá rò pé ntọ́ dáa jù ni pé kákọ́ fàdúà náà bẹ̀rẹ̀ ohun tí mo bẹ ọlọ́run ọba ni pé gbogbo eléyìí tá a bá wí èyí tí ò ní jọ tiẹ̀ ọlọ́mọdéjà lè wí mo wá bẹ lọ́hùn pé gbogbo ẹni tí ó gbọ́rọ̀ náà alihidayatu biyadillah ọlọ́ni fọ̀nà mẹ́ni ọba fẹ́ àdúrà tí mo ṣe ni pé gbogbo ntí a bá gbọ́nú ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam ee ọlọ́run dákun mọ́sàárọ̀ ẹ̀mí wa ká lè gbàǹtọ́lọ̀ wí ká gbàǹtà nábì wí. ńgbà tọ́lọ̀ ń muhammad sallallahu alayhi wa sallam ṣe lọ́jọ́ wọn àná kí làṣẹ tọ́lọ̀ ń pa fànàbí sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní wa anzir wa anzir ashiratakal aqrabin àṣẹ lọ́lọ́run pa fànàbí nù àyà ni sallallahu alayhi wa sallam ọlọ́run ní wa nàbí bẹ̀rẹ̀ láti lé àwọn èèyàn rẹ ní ọkọ sọ̀rọ̀ ọlọ́run fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam ngbata anabi gba àṣẹ yìí látọ̀dọ̀ Ọlọ́run anabi njọ́ náà wá jáde gbogbo àwọn tó kù tí wọ́n rí bẹ́yìn bàbá ti rí sáwa lónìí anabi wá ké sí gbogbo wọn sallallahu alayhi wa sallam nínú àwọn tó kù tí ń bẹ láyé fún anabi njọ́ náà ni sọfíyà òun ló kù nínú ẹ̀gbọ́n àbábúrò bàbá anábùa muhammad sallallahu alayhi wa sallam tí ń jóbìnrin anábì ni wọ́n bá ń pè é ẹ bá ń pè màmá sọ̀fíyá wá ẹ wá gbàsí ọlọ́run. anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi tún wo pé ta ló tún kù inú pé èèyàn súnmọ́ ni èèyàn kan ni kọ́dà anabi pé pèpè anabi ni wọ́n lọ pé fatima ọmọ tó ń bínú wa كلا النبي وانصف وانجنا صلى الله عليه وسلم النبي يا صفية بن عبد المطلب يا فاطمة بنت محمد صلى الله عليه وسلم سليني من مالي ما تريدين فإني لا أغني عنك من الله شيئا anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi lẹ́yìn ìyá ẹ̀yin bàbá tẹ kù fún ọmọ bíbí inú òun ẹ̀gbọ́n àbúrò ọ̀rọ̀ anabi ni o sallallahu alayhi wa sallam anabi ni ntọ́ bá wù yín ẹ̀yin lẹ bí mi ntẹ́ ẹ bá fẹ́ rán mi ẹ mi ntẹ́ ẹ bá fẹ́ béèrè nù tí mo ní kápá ẹ̀ ẹ béèrè o àmọ́ wàláhì làzim bẹ́ẹ̀ bá tàpá sófin ọlọ́run ìntòpẹ̀yìn ṣe lọ́jọ́ alìkìyàmà o anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam anabi ní tí mo kápá ni pé ń gbà mo wà láyé yìí gbogbo ntẹ́ ẹ bá fẹ́ ràn mí ràn mí ntẹ́ ẹ bá fẹ́ bí mi ẹ bí mi ntẹ́ ẹ bá fẹ́ tọrọ tí mo ní kápá ẹ̀ anabi ni wọ́n béèrè sallallahu alayhi wa sallam àmọ́ aa sọfíyà ọ̀gbọ́dọ̀ wọ náà ẹ̀gbọ́n bàbá anabi ni anabi ni òsín ti ń jẹ́ bẹ́ẹ̀ o àfi kí sọfíyà ọmọ ṣiṣẹ́ náà o ah fatima bintu muhammad ọmọ anabi ni sallallahu alayhi wa sallam àà ah, ah, aljanna tiẹ̀ kò ní kò ní tàbí tàbí nù anabi láfi kó o ṣiṣẹ́ wọ fatima o ẹ̀dákun bá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam bá wa sọ̀rọ̀ eléyìí táwa náà sì fẹ́ jẹ́ ọmọlẹ́yìn ànábì ní tòótọ́ ajẹ́ kó di dandan fẹ́mi tí ń sọ̀rọ̀ kí n sòdodo ó sì di dandan fẹ́yìn bàbá ẹ̀yin ìyá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò wa náà tẹ́ ń gbọ́ kẹ́ òdodo kọ́lọ̀ wa jẹ́ ká jọ sóríire láyé àti lálùkìyàmà ohun tí wọ́n ní ká sọ̀rọ̀ lórí adhikiru wa du'a adhikiri wa du'a ẹ̀rí pé kọ́dà yorùbá ti yá èdè lárúbáwá ń bẹ̀ ni àdúà àtàdíkìrí ntí wọ́n ní a sọ̀rọ̀ lé lórí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ nú ẹni tí ó rí pósítà lẹ́kṣọ̀ yìí istagorabu al wọ́n wò pé àá. ọ̀rọ̀ àdúrà ti jẹ́ bí òun súnà wọn pera wọn torípẹ́lú omiì ti gbọ́ pé kásàdúà kìí sọ̀nà alùsùnà wàlìjàmá ah, kí wọn gbọ́ bẹ́ẹ̀ pé ò sí nínú ohun tá a nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam kọ́ wa mo rò pé nìkan gan tó láti rí i ohun tí wọ́n ní ká sọ̀rọ̀ lé lórí lónìí ó ṣe pàtàkì púpọ̀ torí pé nínú táwọn àfáà máa pè ní mimma ta'ummu bihi albalwa inú tó ṣe pé ọkàrí ilé ọkàrí oko kò sẹ́ni tí ó jíjọ́ kan yóò ṣàzikiri dáadáa ni yóò ṣe ìtí ọ̀dáa ni yóò ṣàzikiri yóò ṣàdúà tó dáa yóò ṣe èyí tí ò dáa kò sẹ́ni tí ó jí láyé tí ò ní ṣàdúà. káwa wí fúnra wa ká ṣàlàyé bá a ti mọ̀ pé kò sí ti ẹ̀sìn Islam tí ò dá sínú ìgbésí ayé wa àṣekọ́dà bẹ́yẹn ọba ṣàdúà àṣekọ́dà bẹ́yẹn ọba ṣàdíkìrì àfikún béèrè bó la Nábì ṣe sallallahu alayhi wa sallam ìtumọ̀ lẹ́kṣọ̀ òní nìyẹn turupa anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni adu'a huwa al-ibada anabi ni sẹ́ẹ̀rí kásádùá gan òun gan lẹ́sìn sallallahu alayhi wa sallam ìtumọ̀ ẹ̀ ni pé béèyàn ò ṣe lè fi ọgbọ́n irí kírun bí o ṣe lè fi agídí inú gbààwẹ̀ bí o ṣe lè fi bí mo dàgbà tó yìí ké dájọ́ islam ń pa zaka àbí hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́bá dọ̀rọ̀ àdúrà náà anábùwà muhammad sallallahu alayhi wa sallam anabi láfi kẹ́ béèrè bó o lò ń gbàdúrà náà kalẹ̀ kí la ń pè ládùúà nínú sẹ̀ríà islam àkọ́kọ́ bí tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn n ti ń jẹ́ àdúrà nínú alukur'an alkarim àti sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam oríṣi ọ̀nà méjì ló pín sí du'a ul-ibadati wa du'a ul-mas'ala anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi tọ́lọ́ alukur'an kalẹ̀ fún tó sì alukur'an fún wa anábìjì ó yé wa pé àdúà àdúà tá a máa wí ní oríṣi ọ̀nà méjì ló pín sí. àmọ́ nù tí abẹ́lọ́n kí jókòó yóò tún ṣe àti gbogbo orú jókòó báyìí òun ni mafhumu nasi li du'a kí làwọn èèyàn gbọ́ yín bí àdúà lónìí. ìjọba ń ta nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam ń pè ládùá bẹ́ẹ̀ yẹn bá ní àdúà nísìnyí ntí gbogbo wọ́ọ̀ràn kan ni pé ọyẹ dàníyàn tẹ́wọ́ èyí ò nìkan làdúrà anabi sì ní òrí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. du'a ul ibada àdúrà kan bẹ tó ṣe pé èèyàn kan fi sin lọ́hùn ni kò ní tọrọ kankan lọ́dọ̀ ọlọ́hun inú àdúrà tá anabi kọ́ wa ni sallallahu alayhi wa sallam. inú àdúrà tó sì wọ́n pàtàkì jùlọ ńlẹ̀ yorùbá òun ni du'a ul ibada yìí kọ́dà ń bi tó burú dé bí wọ́n bá ń sọ fáwọn èèyàn náà àwẹ̀ láwà yìí náà fi lóòrù òní rákà ayé báyìí sálámà báyìí ntí ó kù tí wọ́n bi ìmáàmù àbáfà àti wí ni pé ẹ àníyàn ò lè yàn ọ́ dà torí pé ní àgbọ́yé pé a lè sin lọ́run láì tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run àmọ̀pọ́lọ́wọ́n bá níwọ̀ lórí wa ó bùn wa ní nǹkan o kò bùn wa ní nǹkan o ó ní ìwọ̀ lọ́rùn wa ká sìn ín nínú àsìgbó tí ń bẹ nú ọ̀rọ̀ àdúrà pàtàkì jùlọ ńlẹ̀ Yorùbá ọ̀kan nìyẹn àmọ́ tí ṣẹ̀ríà Islam pè ní du'a ul ibada pé àní ọ̀sàdúrà kọ̀ọ̀kan fi sìn lọ́hùn tí ó ṣẹ̀ṣẹ̀ àníyẹ̀wò ni ẹja dá àbọ̀ ń tọrọ nǹkan báyìí lọ́dọ̀ ọlọ́run àyè àdúrà àti tọrọ ọ̀tọ̀ oríṣi àdúrà kejì òun ni du'a'u al-mas'ala akéèyàn wá wò pé mo nídìí nǹkan báyìí lọ́dọ̀ ọlọ́run náà kọ́ tọrọ ẹ̀ nínú àdúrà lọ́wà àmọ́ kó àdúrà lódidi pé n ti ń jádùá ni pé àníyàn kí là á dà kọ́dà bẹ́ẹ̀ bá lẹ́nu bẹ́ẹ̀ bá ti ń wí fẹ́ lòmíì pé àwọn ẹjọ́ báyìí dá ẹgbà àwẹ̀ àwọn ẹjọ́ àlàmísì àwọn ẹjọ́ àtìní ntí ọ wá sí i lọ́kàn ni pé ẹ dákun àníyàn kí lèèyàn ọ dá torí pé gẹ́gẹ́ bí mo ti wí àgbà pé bọ́lọ̀ ń tiẹ̀ fún wa ní nǹkan bí ò fún wa ní nǹkan èyí tó ti fún wa pa mélòó òkè mélòó ọlẹ́ nìgan anídìí àtijọ́sìn fún torí ẹ̀ eléyìí là ntí afẹ́ yóò tún ṣe anabuwa muhammad sallallahu alayhi wa sallam ẹjẹ afọrọ anabi ìgbésí ayé anabi káfi tara wa jí anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi yanáfìlà títítítítí ó sì fẹ́ máa kópa lára bá anabi ń bí ẹsẹ̀ sallallahu alayhi wa sallam àwọn tó súnmọ́ anabi ń jọ́nà wá bí anabi pé ah, lima èyí ṣe yá nàbí yàlọ́ ìwà nàbí ọlọ́run. وقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر ọlọ́run ti fi gbogbo orí ẹ̀ṣẹ̀ rẹ jìn wá nẹ́bí èyí tó ọ̀sẹ̀ àtẹ̀yí tó tún máa ronú bẹ̀ lè kọ́ ọ̀sẹ̀ ọlọ́run ló wí bẹ́ẹ̀ ẹ̀dàkùn ẹ̀já ronú sàárín yẹn ìtumọ̀ ẹ̀ ni pé kí ni wà nẹ́bí tún ní dínà fìlà sí. Si? kí ló tún ní ìdí àmà ké kùránì sí kí ló wulẹ̀ máa ṣàdúrà sí wakọ̀d gófèrè alákẹ́ máa takọ́dà mẹ́mẹ́dánbìkà wà máa ta àkàrọ̀ ọlọ́run ti àṣùọ̀ rẹ pé gbogbo ẹ̀ṣẹ̀ láyé ìwà nẹ́bí òun foríjìn ọ́ ẹni ọlọ́run bá sì foríjìn kí lọ́kàn tí ó tẹ̀lé ọlọ́run ọkẹ́ lókù inna Allaha ghafurur rahim ẹ wá wo ní nẹ́bí fi dáhùn lóhùn jọ náà sallallahu alayhi wa sallam anabi ni afala akunu abdan shakura afala akunu abdan shakura anabi ni bẹ́ẹ̀ ni sallallahu alayhi wa sallam mọ̀mọ́ntẹ́ wí wọn gbàgbé kọ́lọ́n ti lóun dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jìn mí wọn gbàgbé kọ́lọ́n fi mí sọ̀ga gbogbo ọmọ anabi adama gbogbo eléyìí ni mo àmọ́ afala àkúnù abidan shakura síkọ̀ wá tó sí mi náà kí n jẹ́rú ọlọ́run tí ó máa dúpẹ́ fún un anabuwa muhammad sallallahu alayhi wa sallam ajẹ́pọ̀ anabi yan náfìlà kò béèrè àníyàn wo ló wọ́n dá anabi nkálukura ní kò sẹ̀sẹ̀ pàfi bóun bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run oríṣi àdúrà àkọ́kọ́ tá anabi kọ́ wa nù ni du'a'u al-ibadah ó burú púpọ̀ kéèyàn wáyé gbogbo ìgbà tó wo gbé láyé ọlọ́gún ọlọ́gbọ̀n ọlọ́gọ́rùn-ún kó yẹ pé tẹ́ ẹ kú ò láyé kò ṣe dùn áwùlẹ̀ ìbádàrí a sì ráwọn tó pọ̀ bẹ́ẹ̀ pàtàkì jùlọ ńlẹ̀ Yorùbá yàn yìí àmọ́ pọ́lọ́n gan dè sáàvù ká sìn un fún un ó bùn wa ní nǹkan o kò bùn wá o èyí tó ti ṣe fún wa ní mímí lókè mímí lọlẹ̀ lálàáfíà ara nìna afala nakunu ibadan shakuri sáwa náà ní jẹ́rú tí ọmọ dúpẹ́ bá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ṣe jẹ́. eléyìí la kọ́kọ́ nu ìran àdúrà méjèèjì ìran kejì dùnà ulmasala ọlọ́wọ́n ọba ọlá aláàánú ọlọ́run lálàánú lòun ó tún wá là nẹ́bi tó ń rán sí wa náà sallallahu alayhi wa sallam bil mu'minina ra'ufur rahim ọlálàánú là nẹ́bi náà. anabi sallallahu alayhi wa sallam ti wá mọ̀ pé bó ti lè wọ́ jẹ́ ọmọ èèyàn ọmọ wa nú sòro tí ó ní ìdí ẹni tí ó kó yọ ọmọ èèyàn ọmọ nídìí àti tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá ní mi ò tilẹ̀kùn yẹn náà dùá olùmọ̀sálà ń bẹ àdúrà tẹ lè ṣe tẹ́ fi tọrọ nǹkan lọ́dọ̀ èmi ọlọ́run ọlọ́run ni mo yọ̀ǹda yẹn náà fún yín àmọ́ ibi tí àṣìṣe wà ní kéèyàn sọ àdúrà dórí sí kan nínú tá a fi má pàtàkì ọ̀rọ̀ yìí gbogbo mùsùlùmí bó tilẹ̀ wù kọ́ mọ́ mọ́kéwú àbọ̀ mọ́kéwú yóò mọ suratul fatiha torí pé yóò kírun àpẹẹrẹ àdúrà méjèèjì yìí ẹ̀rí rẹ̀ ń bẹ nínú suratul fatiha bàbá kà fúnra wa tá a tún mẹ̀ nísìnyí a mọ̀ fọkàn bá lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá wo suratul fatiha láti bẹ̀rẹ̀ rẹ̀ bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin gbogbo eléyìí tí mo kà kalẹ̀ yìí du'a ul ibada àdúà àbádànù. No kò èyàn tọrọ nǹkan kan bí yìí ni èyàn ń yin lọ́hùn ń dúpẹ́ fọlọ́hùn ń fi ògo fún ọlọ́hùn ní gbogbo àyàtà kàyí ọlọ́hun fi kọ́ wa lẹ́kọ̀ọ́ nìyẹn kódà èyí tọ́lọ́hun tì síwájú òun lèyí táwa gbàgbé ni àdúrà ìbáàdà pé a mo gbọ́dọ̀ sí nǹkan báyìí fọlọ́hun kí n dúpẹ́ orí rẹ bí n tiẹ̀ tí ì tọrọ nǹkan kan lẹ́yìn yìí ni lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá yọ̀ǹda pé bẹ́ẹ̀ bá wá ní tẹ́ tọrọ náà o iyyaka na'budu وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين gbogbo èyí wọn rí bàbá wa parí àwa ní kíni àmín àsọ̀bà àdúrà ní ọlọ́run sì kọ́ wa débi pé oríṣi àdúrà méjèèjì tọ́lọ́run lòun fẹ́ lọ́dọ̀ wa ọlọ́run jí oyé wa nù Suratul Fatiha àdúrà táwọ̀ kàkún ni kọ́dọ̀ lọ́lọ́run fi bẹ̀rẹ̀ du'aul ibada àmọ́ lọ́wọ́ ọba aláàánú ọlọ́run níbẹ̀ bá ṣe du'aul ibada tán kò burú kẹ́ ẹ wá tọrọ ntẹ́ bá fẹ́ náà du'aul almas'ala ẹ béèrè ntẹ́ ẹ bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run nínú àṣìṣe tó wà ń bi dùn ulmasala tá a fẹ́ kí jókòó wà yìí kọ́lọ́hún ó ṣe lókun fà á ti tún ṣe bàbá wo náà alukur'an kẹrin kọ́lọ́hún kọ́ sànù wa ká gbọ́ fún màáyà yìí ká wo bi tó ti bá ọ̀pọ̀lọpọ̀ wa wíńdù wa ń bì ńlẹ̀ yorùbá ọlọ́run ọba ní. ومن الناس من يقول ربنا آتنا wàmà lahu fil akhirati min khalaq ọlọ́run ló wí bẹ́ẹ̀ chapter two al-Qur'an al-Karim suratul Baqara ọlọ́run ní wa mina nasi ọlọ́run lẹ́ẹ̀rí kánrin nínú àwọn èèyàn gbogbo àdúrà rẹ̀ láyé tí e kú lórí ilẹ̀ Rabbana atina fid dunya ọlọ́run mo fẹ́ digbá mo fẹ́ dàwó mo fẹ́ pààrọ̀ mọ́tò yìí ilé tí mo kọ́ mo fẹ́ kọ́ ní pẹ̀tẹ́ẹ̀sì a ọmọ tí mo bí mo fẹ́ bí sí ibi iṣẹ́ mi mo fẹ́ gbòòrò mo fẹ́ lágbèéga ọlọ́run ládùá tẹ́lómi ọmọ ṣe ní tí ekú lórí ìpẹ́ ọlọ́run wá ní kírú ẹni bí ọmọ pé wà mẹ́lẹ́hu fil akhirati min khalaq ọlọ́run ní bá a bá sàánú ẹ̀ tá a fún ní gbogbo ń tó béèrè láyé yìí kọ́ wa mọ̀ pé òun ò ní min khalaqin in tó kéré jù lóore òun ò ní lálùkìyàmà Suratul Baqara lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ ọlọ́run wá ní ẹ̀yin mùmíní òdodo ẹ̀yin mùsùlùmí ẹ má rí bẹ́ẹ̀ o ntọ́lọ́run sọ fún wa nu bẹ́ẹ̀ bá wo àyàtọ̀ tẹ̀lé ọlọ́run wá kọ́ èmi àti ẹ̀yin ní bóun ti fẹ́ ká wò ó rí bàbá sàdúà ọlọ́run ní wa minan nasi man yaqulu rabbana. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ọlọ́run níbo ń ti fẹ́ ká wò ó rí nu ọlọ́run lẹ́wàá ríran mí nú àwọn èèyàn tọ́gbọ́ ọlọ́run gbọ́ tọ́gbọ́ ìsìláàmù rẹ̀ yé bí wọ́n bá ti ń ṣe rabbana atina fid dunya hasanatan ọlọ́run ṣe dáadáa fún wa láyé afagbega nù bí iṣẹ́ afẹ́ bímọ afẹ́ kọ́lé afẹ́ ramọ́tò ọlọ́lẹ́yìn nìkan wà ní jẹ́ parí àdúrà wọn wàfíìl àkírọ́tì hasanatan wọn tún máa wá rántí pé bìkan lèèyàn ń lọ bọ́bá kò ń bí tá a wà yìí wọn máa tọ́jú bẹ̀ kalẹ̀ ọlọ́nbọ́ bá ṣe dáadáa fún wa láyé ṣe dáadáa tó jù bẹ́ẹ̀ lọ fún wa lálùkìyàmà wàkínà adábẹ̀ náà kọ́dà wọn máa wá kọ́lọ́ wọn sọ àwọn kò ń bí ọlọ́run má jà wọ ná nínú àdúrà tó wọ́n ní nàìjíríà generally àbí ká mú wọn nílẹ̀ yorùbá tá a gbọ́n tí wọ́n ń sọ nínú àdúrà tó wọ́n làdúrà kìyàmà báwọn èèyàn bá jòkó bí wọn bá láwọn ń ṣàdúà ẹ dákun ẹ̀yin bàbá òdodo ní alukurani ni a sọ a sì ti bẹ lọ́n ṣáájú kọ́lọ́njáwo lè sọ kọ́lọ́njẹ́yìn náà ó lè gbà. kọ́ra bí wọ́n bá jòkó ń bi ọmọ ń bi ìyàwó ibi nkankan bẹ́ẹ̀yàn bá ní ó pín pé gbogbo àdúrà tí wọ́n jòkó ṣe látàárọ̀ yìí mélòó ń wáyé mélòó ń wọ̀rùn ẹni tí ọba gbìyànjú láàrin kọ́ ọlọ ten percent nfin tọrọ ọ̀hún bẹ́ẹ̀ lọ́wọ́ rí bí àdúrà kó wa wa náà ń wa kì í gbogbo àdúrà tá a máa ṣe láwa nìkan àtàwa àtọlọ́hun pàṣẹ́ntéèjì mélòó la fi kalẹ̀ fálkìyámà ọlọ́run ní ẹ má rí bí àwọn tó yí pé wà má lahum fil akhirati min khalaq wọn ò ní nǹkan kan tí wọn béèrè ń pa àlìkìyámà ayé náà làwọn ń fẹ́ mùsùlùmí sì gbọ́dọ̀ yàtọ̀ sẹ́ni tí e ṣe mùsùlùmí torí pa wàá gbà pé bíba ìta wà láyé yìí fúngbà díẹ̀ ni alikiyama nílé ọlọ́run wíbẹ̀ anabi wíbẹ̀ sallallahu alayhi wa sallam. ọwọ́ aburú ẹgbẹ́ mápẹ̀júwe wa tí ó fi yé wa bóyá èèyàn rẹ́ǹtì ilé ilé kan rẹ́ǹtì ẹ̀ báyà yàrá kan lọ rẹ́ǹtì ń bẹ̀. òun náà wá nílẹ̀ kan tí ń dìvẹ́lọ́pù lọ́wọ́ díẹ̀díẹ̀ pé ilé tòun náà nì tó wọn máa gbé bóun bá kó lè. wọ́n wá ní. Ni lámàáyín owó kan ní o bóyá twenty thousand àbí forty thousand ní ìwọ ló ní káwa náà bira wa wò kúrò ẹni báyìí wá ní ilé tóun ilé téèyàn ń gbé lọ́wọ́ tí ń fi ń rí tó fi rẹ́ǹtì yìí ó kéèyàn ó tún bẹ̀ náà ṣe ọwọ́ anánu twenty thousand ọ̀nà eighteen thousand sí ilé mi rẹ́ǹtì ilé tó háyà tó rẹ́ǹtì lọ́dọ̀ ẹnìkan two thousand tó kù ó ní ẹ lọ́ọ́ bá ń fira búlọ́ọ̀kù yẹ tó bá rà àwa gan ní common sense ọmọ èèyàn ọlọ́gbọ́n lélẹ́yìn wọn àbómúgọ̀ òmùgọ̀ ni bó ṣe rí gẹ́lẹ́ lọ́rọ̀ àdúrà tá à ń ṣe nìyẹn béèyàn bá fi ń ṣàdúrà ninety percent láyé tí ń ṣe ten percent fọ́run ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí mo ló ní twenty thousand ọ̀nà eighteen thousand sílé tọ́rẹ́ǹtì ọ̀rẹ́ wọn bá ń ra búlọ́ọ̀kù two thousand sórí ilẹ̀ tòun torí pé àpèjúwe tí mo mú wá yẹn bọ́lọ̀ ń ṣe wí fún wa nìyẹn bẹ́yẹn ti lè wọ́ pẹ́ láyé tó yọ pẹ́ láyé kìí àmọ̀ jù bẹ́ẹ̀ lọ. kí wàá ló dé téèyàn máa wá tọ́jú ilé tó ikọ̀ padà kó mẹ́ẹ̀ gẹ́gẹ́ bí láńlọ́ọ̀dù ṣe lè léèyàn jáde ńgbà kígbà pé mo fẹ́ lólé bẹ́ẹ̀ lọ́lọ́run ó lè kó àwa ńgbà tó bá wù kìí ṣépè àmọ́ bí téèyàn wá mọ̀ pé kò sí dáùtù ń bẹ ìbẹ̀lẹ̀ yẹn ń lọ fàbọ̀ ọba kọ́ wá jẹ́ pé wọ́n bá díẹ̀ lèyàn ń fún rúlé bẹ́ẹ̀ ẹ dákun ronú sí eléyìí lálùkùrá ní pàkíyèsí wá sí pé ẹ má rí bí àwọn o tó ṣe pé gbogbo mọ̀fẹ́ mọ̀fẹ́ wọn kò aye lọ bẹ́ẹ̀ bá ń tọrọ ayé ẹ máa tọrọ ọba wa ọba ọ̀jọ̀gbọ́n. ọlọ́run jí ó yé wa pé bí ò ti dáa kéèyàn máa fi gbogbo àdúrà rẹ̀ tọrọ ayé ọ̀tako lànà ọlọ́run ọ̀tako sunna nebua muhammad sallallahu alayhi wa sallam kéèyàn pàwọ́ nídìí nǹkan kan mẹ́láyé alikiyama ló kù tá a máa wá babarẹ ni tí ń wí bẹ́ẹ̀ ọ̀dọ̀ anabua muhammad sallallahu alayhi wa sallam alukur'an alkarim wabtagi fima ataka allahu dara al-akhira tansa nasibaka mina dunya ọlọ́run ní gbogbo ń tá a bá fún yín ẹ máa fi wálé àlìkìyàmà ibi tẹ́ padà lọ àmọ́ látàn sanà sí ibà kàmínà dúnìyà ayé yìí náà wà ní ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ara bíútì islam nìyẹn islam yìí sẹ́sìn pé ẹ má ṣe ẹ má wáyé ẹ má ṣe nǹkan kan ọ̀run nìkan gẹ́gẹ́ bí islam yìí ṣe sẹ́sìn ayé nìkan ni ẹ wá ẹ má wọ̀run. fahadhihi wasatiyatul islam bọ́lọ̀ ń ṣe ṣe ìsìláàmù tó fi rán anábùwà muhammad sallallahu alayhi wa sallam nìyẹn àárín ní ìsìláàmù máa dúró sí gbogbo táwọn èèyàn bá ń ṣàṣejù lápá kìíní lápá kejì ọlọ́wọ́n wa ní kí ìlànà tànábùwà muhammad sallallahu alayhi wa sallam kó dúró láàrin méjèèjì nípa báyìí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣe du'a ul mas'ala àdúrà téèyàn fi tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ á mọ̀ pé ó burú kó o pé gbogbo àdó èèyàn ò ní tayọ mọ̀fẹ́ mọ̀fẹ́ ayé tí ò ní ránṣẹ́ àlùkìyàmà. nípa dùn án olùmọ̀sálà yìí náà wàlẹ́ dùn án yìí àdábùn wàṣúrù bẹ́ẹ̀ bá wá fẹ́ máa ṣàdúà àbázikiri lọ́ fẹ́ máa ṣe gẹ́gẹ́ bá a ti léyìn ò lè fọgbọ́n erí kò lè fọgbọ́n rí gbáwẹ̀ àfi kí lọ́lọ́run wí kí lànàbí wí sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà lórí ń bi àdìkìrí tá a bá fẹ́ ṣe àtàdúrà tá a bá ṣe àfi ká wádìí èwo lọ́lọ́run fara mọ́ ń bẹ́ẹ̀ èwo lọ́ súnà nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam mu ká máa mú lọ́kọ̀ọ̀kan anabuwa Muhammad sallallahu alayhi wa sallam anabi rí ẹnìkan jọ ọwọ́ mọ́sálásí wíwọ́ mọ́sálásí tọ́wọ́ mọ́sálásí ọtẹ́wọ́ sọlọ́run ọlọ́run fún mi nígbà fún mi láwo ṣe nǹkan báyìí fún mi má ṣe nǹkan báyìí fún mi fi nǹkan báyìí kàn mí má jẹ́ nǹkan báyìí ọkàn mí ọwọ́ awi lọ gbáà ńgbà wa parí àdúrà rẹ̀ tán anabi wa kọjú sáwọn èèyàn sallallahu alaihi wasallam anabi ní amma hadha faqad ista'jala amma hadha anabi ní ẹ̀rọ ọkùnrin tó ṣàdúrà yìí ọ̀kanjú ara ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bí àdúrà nìyẹn anabi lárakùnrin yìí ṣe kíni ọ̀kanjú kíni tó máa kíkanjú anabi ní bẹ́ẹ̀ bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run qaddimu sanaa alayhi ẹ̀yin ọlọ́run ọba náà kọ́dà báwa náà ti jẹ́ ọmọ èèyàn tá a da ẹnìkan tó ikọ́ lọ́n lọ́dá gbogbo wa yìí sẹ́nìkan wà wájú wa nísìnyí kọ́mọ́kì wa. Wa kọ́mọ wí nǹkan kan tí ó dùn mọ́ wa kọ́kàn ní mú nǹkan báyìí wá nígbà tá a bá lè ṣe bẹ́ẹ̀ láàrin èèyàn kí ló dé tá à ń ṣe bẹ́ẹ̀ fọlọ́run anabiwa muhammad sallallahu alaihi wa sallam takò òun ni bẹ́ẹ̀ yẹn bá rí anabiwa muhammad sallallahu alaihi wa sallam àdúrà tá anabi máa ṣe mo wà ń bì kan jò níyì àwa kéwú débi àdúrà kan tá anabi máa ń ṣe mo wá wí fáwọn èèyàn pé ẹ kàyé láì tá nẹ́bì fi ṣàdúrà yìí kẹsì nóòtì ẹ̀ kalẹ̀ wọ́n kọ́ kalẹ̀ àdúrà náà ń lọ bí láì mẹ́rin sí márùn mo ní ẹ wá wò nù rẹ̀ láì mélòó là nẹ́bì fi tọrọ nǹkan nínú láì mélòó márùn ẹ pé mélòó là nẹ́bì fi tọrọ nǹkan ààbọ̀ láì kan anabi sallallahu alayhi wa sallam anabi ni allahumma antal awwalu falaysa qablaka shay wa antal akhiru falaysa ba'daka shay wa antal zahiru falaysa fawqaka shay wa antal baatinu falaysa dunaka shay aghnini min alfaqri waqdi anni ad-dayn sallallahu alayhi wa sallam anabi filayin mẹ́rin àtààbọ̀ èèyàn Ọlọ́run irú àdúrà tá ànábì ni a máa ṣe nìyẹn amadu awọlé gírì a sì ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọ̀fẹ́ ànábì yin ọlọ́run ṣáájú sallallahu alayhi wa sallam nígbà ànábì ọ wà tọrọ ńkọ ànábì ní aghnini minal faqri waqdi anni dayn ee ọlọ́run dákun yọ òsì kúò lọ́rọ̀ mi ó sì bá ń san gbèsè ọrùn mi bá ànábì ti wí nù sallallahu alayhi wa ẹ wá wo níta nẹ́bi fi tó fi yin ọlọ́run kó tó di pọ́ tọrọ nǹkan lára ń tá a fẹ́ kí ìjókòó yìí ó tún ṣe ni pé nínú ẹ̀kọ́ àdúrà nínú sẹ̀ríà ìsìláàmù ni pé tí nǹkan kan síwájú òfin yin ọlọ́run ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ sàṣàlátù fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ amákàmárù àṣàlátù tá a bá ṣe o torí pé lójú ayé anábì wọ́n ń sallallahu alayhi wa sallam lójú ayé ànábì wọ́n ń ṣe àsàlátù lẹ́yìn ànábì wọ́n ń ṣe àsàlátù kó ńlá káyọ̀ wá wò ó àsàlátù tí wọ́n ṣe láyé ànábì tọ́mọ̀ tó fara mọ́ òun lọ dáa ní abẹ́yìíta ànábì ọ̀gbọ́rí àní sọ̀rọ̀ púpọ̀ ńpa yẹn àmọ́ ká fi wọ́n sa salatu tó pọ̀ lóòótọ́ àmọ́ la salatu tí wọ́n ń ṣe láyé anabi muhammad sallallahu alayhi wa sallam kọ́dà salatu tí wọ́n ń ṣe láyé anabi ọlọ́run láàgbọ́dọ̀ má wí lórí irun asalatu ibrahimiya allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammad wa ala ali muhammad. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الصلاة ينوانسي لا يا نبوة محمد صلى الله عليه وسلم kọ́dà lọ́lọ́run tún sọ ọ́ dòfin pé bẹ́ẹ̀ bá ń kírun ẹ gbọ́dọ̀ mẹ́nu lásàlátù mi náà ran àfàsàlátù yìí òfin ọlọ́run ni bẹ́ẹ̀ bá wá fẹ́ wo pásàlátù wo lọ dáa jù kéèyàn náà ronú sílẹ̀ yìí àmọ́bi tá à ń lọ ni pé nùtọ́ dáa bẹ́ẹ̀ bá fẹ́ bẹ lọ́run yin ọlọ́run ṣáájú sàṣàlátù fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lọ́run kọ́ lọ́run forí ẹ̀ṣẹ̀ jìn ọ́ torí pé àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣẹ̀ ni bí o di tí máa di orí ọlọ́run ni béèyàn bá wá fẹ́ tọrọ orí ọlọ́run kọ́ wá kọ́ lọ́run ó forí jẹun kẹsẹ̀ yín ó kílẹ̀ àkókò lójú ọ̀nà kọ́mọ ìkóhun ni ó di oore téèyàn fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn bẹ́ẹ̀ kéèyàn wá tọrọ ọlọ́run lòun fẹ́ kéèyàn tọrọ lọ́dọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí n ta wílẹ̀ kan ìsìláàmù ẹ̀sìn àárín ni ìsìláàmù yẹn lọ jù kìí sì kéré jù mọ́sọ́lẹ̀ kan mọ́ láwọn kan tí wọ́n máa láwa sin lọ́hùn débi pé àtọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́hùn wọn ò jọ anábìwa muhammad sallallahu alayhi wa sallam kátó ké àdìsí anábì kan fúnra wa anábì sallallahu alayhi wa sallam anábì ni man lam yas'alillaha ghadiba alayhi man lam yas'alillaha ghadiba alayhi anabi lẹni ọba jọrẹ lójúde bíi pàwọ tọrọ nkankan lọ́dọ̀ Ọlọ́run mọ ìbínú Ọlọ́run ní wa anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam kéèyàn wá kó ń ṣiṣẹ́ kan débi kan àbóhun bẹ̀rù Ọlọ́run débi kan lòun òfin ní tọrọ nkankan lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run anabi lọ́lọ́run ó bínú sórí ẹni bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam eléyìí ni inú àwọn ẹ̀kọ́ tá kí a nípa àdúrà nínú tá nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam tá nàbì kọ́ wa látàrí bá nàbì ti ń túmọ̀ alukur'an karim bẹ́ẹ̀ bá ní kur'an níbi tá a jókòó yìí kó sí ẹni tí ó bá nílé kọ́ kalẹ̀ ká lọ wò nílé ká lọ wò suratul a'raf suratu al-a'raf inú sura alukur'an karim ni àìmí fẹ́ máa wí chapter two three four torí pé ọlọ́run ọ̀sọ́ chapter two three four kalẹ̀ fún anabi o kọ́mọ mùsùlùmí ó mú kọ súra kọ̀ọ̀kan tí ń jẹ́ súratul baqara súratul ali imran súratul nisa súratul maida súratul an'am èyí tó tẹ̀lé ní súratu al-a'raf òun ní ń jẹ́ nínú al-Qur'an aya fifty five àti fifty six ń bẹ ọlọ́run bá wa sọ̀rọ̀. nípa ọ̀rọ̀ àdúrà tá à ń sọ fúnra wa yìí àti zikiri ọlọ́run ní ud'u rabbakum tadarru'an wa khufyatan innahu la yuhibbul mu'tadin wala tufsidu fil ardi ba'da islahiha wad'uhu khawfan wa tama'a inna rahmatallahi qaribun minal muhsinin. aya fifty five àti fifty six nínú suratu al-A'raf sura ẹlẹ́ẹ̀keje nínú al-Qur'an al-Karim. ọlọ́run ní ud'u àṣẹnu látọ̀dọ̀ ọlọ́run ọba wa ud'u rabbakum ẹ máa ṣàdúà ẹ máa bẹ lọ́hùn. òun ni pé gbogbo ẹni ọba lòun bọ́rọ̀ tòun débi pé àwọ̀ nídìí àdúà mọ́ ànábì bínú ọlọ́run ní wá o ọlọ́run kọ́ mọ́ bínú sí wa. torí pé ntọ́jọ́ ọjẹ́ bẹ́ẹ̀ ni pé ọlọ́run ọba nìkan ló tó àlùgáníyù jẹ́ ọba tó rọrọ̀ tí ò nídìí nǹkan kan kéèyàn máa wá bá ọlọ́run ṣe fàǹfà kóun náà fẹ́ jẹ́ gàníyù ọlọ́run ọba lọ́ba tó yẹ pé intarakta su'alahu yagbọ́bù ńjọ́ tó ọba pa ọlọ́run ti tọ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run mọ́ ńjọ́ gan bẹ̀rẹ̀ sí bínú sí wàbùnáyù hìnà àmọ́ ọ̀rọ̀ mà nẹ́bí ádámà ńjọ ọba ti bí lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta léra ní òde pé bá fún yín lánàá wàhálà yín pọ̀ ọ̀nà tèmi náà pọ̀ ẹ̀jẹ̀ ń gbádùn àfa àlọ́mà nẹ́bí ádámà ní wí báwọn inú ọlọ́run máa dùn sí i léèyàn bá ti ń kanlẹ̀ kún ọlọ́run ni ọlọ́run ní ud'u rabbakum ẹ̀bẹ̀ lọ́run ọba yín àwọn ẹ̀kọ́ tá a wá gbọ́dọ̀ máa lò níbi ìbẹ́ lọ́run òun lọ́lọ́run wá ń kà fún wa yìí tàdọ́rùn àkọ́kọ́ nìyẹn ọlọ́wọ́ bá ní ud'u rabbakum tàdọ́rùn bẹ́yìn bá fẹ́ bẹ lọ́hùn ọlọ́run ní rẹ̀ra rẹ̀ lẹ̀ tàdálùlàn yẹpẹrẹ ara rẹ̀ fi hàn ọlọ́run kọ́ jẹ́ nǹkan kan ara ẹ̀kọ́ àdúrà àti zikiri ṣíṣe ni kéèyàn máa wá ṣàdúrà bí ìgbà tí ń bẹ́gbẹ́ rẹ̀ sọ̀rọ̀ ẹlòmíì olóhùn ń ṣàdúrà ọlọ́run afẹ́kò rọ̀jò fún wa ń jọ báyìí afẹ́kò ṣe nǹkan báyìí kọ́dà ẹlòmíì bàjẹ́ débi pé o ò sì gbọ́dọ̀ má ṣe yóò máa wíbẹ̀ sọlọ́run. inna lillahi wa inna ilayhi raji'un. níbi tí ṣètọ́ni bá wọn míì tó sì wọn lọ́nà dé alukuraani ni o do rabbakum tadarru'an anabiwa muhammad sallallahu alayhi wa sallam bẹ́yàn bá súnmọ́ lọ́n débi kó rí ọlọ́run ọba fín ànábì ni ọba rọ́lọ́run fín àmọ́ ànábì ọ̀dán wò sallallahu alayhi wa sallam ànábì ló súnmọ́ lọ́n jù gbogbo ẹni ọba ló ń súnmọ́ lọ́n kò tó ànábì sallallahu alayhi wa níta abala kọ́ọ̀lẹ̀ ni pé bá ànábì bá jáde tó bá fẹ́ sàdúà àwọn sọ̀hábẹ́ ni kharaja mutazallilan ànábì ó jáde lẹ́ni tó yẹpẹrẹ ààrẹ pé wọ́n jẹ́ nǹkan wọ́ ọlọ́run ṣàánú nípa báyìí nínú ẹ̀kọ́ tá nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam kọ́ wa tí ń bẹ lọ́ alukur'an karim bẹ́ẹ̀ yẹn bá fẹ́ sàdúà ká máa wá bọ́lọ̀ ń sọ̀rọ̀ bí ìgbà tá à ń bẹ gbé wá sọ̀rọ̀ ìkọjá yìí ni èèyàn gbọ́dọ̀ rẹ́rẹ́ ńlẹ̀ kọjẹ́wọ́ kó wọn jẹ́ nǹkan kan bàbá fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ẹni nìyẹn nù ti suratul A'raf fi wí. tadarru'an wa khufyatan ẹlẹ́ẹ̀kejì nìyẹn wa ibi tá a dé yìí yóò nídìí ká ká ká dúró díẹ̀ torí pé lára ara ara àwọn tá a fẹ́ kí ìjókòó yìí ó tún ṣe ọ̀kan tó ń bẹ̀ ń bẹ̀ náà ẹ dákun mọ kóòtì vaasi yẹn àyà yẹn kó ń kálukú ó lè lọ́ọ́ fi wò wò ń lé kọ́ dá wa lójú sọ́lọ̀ ń wí àbí ò wí wàhófìyàtán ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ bá ṣàdúà tẹ́ ṣàdíkìrì wàhófìyàtán ẹ̀ṣẹ̀ jẹ́ẹ́jẹ́ẹ́ àdúrà kárí mi ọlọ́run ọ̀fẹ́ anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi wa pẹ̀lú àwọn sọ̀hábẹ́ ńjọ́ kan níbi tí wọ́n wá káwọn sọ̀hábẹ́ anabi láadé ònkàlùkù wa ń ké kọlọ́hún ọlọ́run sì nǹkan báyìí fún mi ọlọ́run báyìí ni mo fẹ́ anabi sallallahu alayhi wa sallam wa jáde sí wa anabi ní irba'u ala anfusikum fa innakum la tad'una asamman wàlá abkam wa inna alladhi tad'unahu sami'un qarib anabi ni irba'u ala anfusikum aa ẹsẹ jẹjẹ o anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam anabi ni kí ló dé fa innakum la tad'una asamman wala ga'iba ọlọ́run tẹ̀ ń pè ó dìtì ọlọ́run tẹ̀ ń pè ó dìnnà inna alladhi tad'unahu sami'un qarib ọlọ́run tẹ̀ ń pè ọba tó gbọ́ tó sì sún mẹ́ni kọ̀ọ̀kan yín ju ká sán ọrùn rẹ̀ lọ òun lọ́ba Allah ànábì ní ká máa wá ṣàdúà ká máa ké nínú àwọn àṣà tá a rí lọ́dọ̀ àwọn tí èyí ṣe mùsùlùmí tí ń sìn tí ń wọnú ìsìláàmù tá a fẹ́ sọ ọ́ dinú ẹ̀ òun ní ká máa ké bá a bá ń ṣàdúà bá a bá ń ṣàdíkiri o ọ̀rọ̀ ọlọ́run lélẹ́ yìí kíkó wọ́ọ̀lọ́ yẹ wo ẹni ọba ma yorùbá yorùbá kùránì tí wọ́n tú sí yorùbá ń bẹ eléèbó ọba ń bẹ ẹni ó lè kí lárúbáwá náà ọba ń bẹ suratul A'raf ud'u rabbakum tadarru'an wa khufyatan. àdúrà tá nàbì ní a ṣe sallallahu alayhi wa sallam ẹ̀pẹ́ ọlọ́run ọba ń jẹ́jẹ́ ká kígbe àṣà àwọn kan náà mọ̀ ní kì í sàṣà mùsùlùmí àmọ́ níbi tí ọba nínú jẹ́ lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ ló ti wá bọ́rọ̀ irú àṣà yìí wọ́n gbé wọnú ẹ̀sìn kódà ká bára wa sòdodo ọ̀rọ̀ kò sínú lànà tá nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam gbé wá pé nìkan ṣe díkìrì ẹ̀mí gbé àmọ́ àwọn tẹ̀mí máa gbé ọ̀ràn tí ọlọ́run ẹ̀mí gbé kò sínú lànà nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam léyìí tí ń jó dodo ọ̀rọ̀ torí pé bẹ́ẹ̀ mi ọba gbé èèyàn bíi téèyàn ṣe díkìrì dé ó yẹ ká bá alákọ̀ọ́lẹ̀ pé mi gbé ànábì ńjọ́ kan ó yẹ ká bá alákọ̀ọ́lẹ̀ pé mi gbé Abubakar Siddiq ó yẹ kó wà alákọ̀ọ́lẹ̀ pé mi gbé Umar bin al-Khattab radiyallahu anhum ajma'in ànábì sì ní kò sẹ́ni ó lè sin lọ́run tí ó tọ́ àwọn tí mo dákọ̀ yìí kí láàmà wulẹ̀ tẹ́ra wa sí ànábì ló ní díkìrì kan ò ní í sí aládùá kan ò ní sí wòlíì kan ò ní máa bẹ tí ó jọ Abubakar àti Umaru lọ nínú àlùmọ̀ tòun ànábì sallallahu alayhi wa sallam ńgbà táwọn wàá bá dùn àwọn débi pẹ́ mi ń gbé wọn ẹ dákun ẹja fura nínú àwọn ọ̀nà tí ṣètọ́ni máa gbà wọlé sí wa ń bí ẹ̀sìn òun lélẹ́yìí o ud'u rabbakum tadarru'an wa khufyatan ó di méjì nínú àyà yìí kan náà innahu la yuhibbul mu'tadin ọlọ́ni ẹ wá sọ́ra yín bẹ́ẹ̀ bá ń sàdúà àdúà ìkọjá là ọlọ́run ló wọ̀n fẹ́ al-i'tida'u fi du'a kéèyàn máa kọjá là ń bi àdúà ọlọ́run wọ́ọ̀nù wa ní al-Qur'an al-Karim ọlọ́ni ẹ sọ́ra yín ẹ má kọjá là ẹ má torí pé mo gbà yín láyè pé ẹ béèrè ń tẹ ẹ bá fẹ́ kẹ wá kọjá yìí innahu la yuhibbul mu'tadin ọlọ́run ló wọ̀n fààyè gbàá kí ni túmọ̀ kéèyàn kọjá àlàǹbí àdúrà àwọn onímọ̀ sàlàyé ẹ̀ fún wa lára ìmọ̀ kọjá àlàǹbí àdúrà ni ká máa sọ̀rọ̀ sọ́lọ́hún bí ìgbà tá à ń bẹ́gbẹ́ wa sọ̀rọ̀ ká máa dágbà fọlọ́hún ní nàìjíríà iná láti gbọ́ pé wọn kàn ń bẹ lọ́hún pé ọlọ́run àwọn nídìí òjò ń jọ báyìí bọ́ọ̀ bá sì ti rọ̀ ń jọ̀ wọn àwọn ò fẹ́ mọ́. tí ẹ báyìí kọ́lọ́hún ìfẹ́tọ́lọ́ nísà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tẹ́lómi ń sọ láyé wa lónìí kò tó ń ń sọ àwọn kan dòkúta nítorí ẹ̀ kò tó ń tọ́lọ́ ń sọ àwọn Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run níjẹ́ wọn máa ṣe é kó kún wọn wàá wọn tí jẹ́ bẹ́ẹ̀ níbi kọ́mi èèyàn máa sọ fọlọ́run pé ṣe nǹkan báyìí fún mi ń gbọ́ báyìí bọ́ọ̀ bá sì ṣe àfẹ́ mọ́. innahu la yuhibbul mu'tadin ọlọ́ni ẹ mẹ́jà yọ ọgbà yín débẹ̀ ẹ béèrè ń tẹ́ ẹ bá fẹ́ lóòótọ́ àmì ẹ gbọ́dọ̀ kọjá àlà. lára ìkọjá àlà ń bi àdúà ọ̀kan náà àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam káfíntó wí káfí wa lẹ́kọ̀ọ́ sọ̀hábí náà là ń pè ní abdullahi ibn mughaffal radiyallahu ta'ala anhu nínú àwọn sọ̀hábí anabi sallallahu alayhi wa sallam abdullahi ibn mughaffal wà nínú yàrá rẹ̀ ńjọ́ kan ọmọ bíbí inú rẹ̀ wà ní yàrá kejì abdullahi ibn mughaffal wá gbọ́tọ̀ ọmọ yìí ń ṣàdúà ńgbà ọmọ yìí bá dúà débì kan abdullahi ibn mughaffal sáré jáde nínú ilé onídàádó ń bí àwa la bá nàbí lògbà àmọ́ ntọ́lọ́ àmọ́ yìí tí ò fẹ́ kí lọ́mọ yìí ń gbíjọ́ náà káfi kọ́ra wa lẹ́kọ̀ọ́ léyìí tá a wà lè má rò pé eléyìí ò sí nù à ń kọjá àlà ìkọjá àlà ni kí lọ́mọ yìí ń béèrè lọ́wọ́ ọlọ́run jọ náà allahumma inni as'aluka al-qasra al-abyada ó ní wọ ọlọ́run bóun bá wà lìjẹ́ náà pálásì funfun ni ọkọ fún un lálìjẹ́ náà kọ́dà ẹ̀gbẹ́ báyìí ni ọkọ sí lálìjánná irú báyìí ni kò ní irú yàrá báyìí mo fẹ́ ó ní Abdullahi ibn Mugafali sáré jáde nù yàrá wọn ni dadu ah, àwọn dombi odeni aa anabi ti sọ kalẹ̀ sallallahu alayhi wa sallam Abdullahi la anabi ni sayakunu min ummati man ya'taduna fi tọhuri wa fi du'a ọ̀là nẹ́bi ti wí sallallahu alayhi wa sallam òun ọ̀wá mọ̀ pé nú ẹ̀jẹ̀ òun gan ni irú eléyìí ó ti jáde ànẹ́bi láwọn kan bẹ tí wọ́n máa kọjá àlà ń bi àdúrà ìkọjá àlà lèyí òun bọ́ọ̀bà tọrọ àlìjẹ́nà abdullahi bin mugafali ní wífọ́lọ́hún pọ́lọ́hún sẹ́mi lọ́mọ àlìjẹ́nà wà káfà ó tó àmọ́ àmọ́ wa là ọlọ́run lọ́wọ́ irú ilé báyìí mo fẹ́ lálìjẹ́nà irú mọ́tò báyìí mo fẹ́ lálìjẹ́nà i'tida'un fi du'a inú kọjá lànà àdúrà ni táwa fele yìí ń wo gbogbo nǹkan míì náà táwa náà máa dánwò ọlọ́run ló ń gbà wá láyè ká béèrè ń bá fẹ́ lóòótọ́ àmọ́ mi ń gé ìrẹ̀ ẹ̀tì dá ọlọ́run láà gbọ́dọ̀ kọjá àlà o ara kọjá àlà ń bí àdúrà òun ni kéèyàn ọ̀fọ̀ ọlọ́run tó ní àpè ń lẹ̀ kọ́ máa pè nǹkan míì lẹ́yìn ọlọ́run anabuwa muhammad sallallahu alayhi wa sallam gbogbo gbèsè ayé anabi ẹ̀kọ́ ní fáwọn mùsùlùmí arákùnrin kan wá bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam ńjọ́ kan látara pé ó fẹ́ bọ̀wọ̀ fún anabi ó fẹ́ kún anabi lé sallallahu alayhi wa sallam ẹnu wa gbé arákùnrin yìí ó kọjá àlà anabi yìí sì gbà kọ́dà bẹ́ẹ̀ yẹn bọ́ kọjá àlà látara anabi ẹsẹ̀kẹsẹ̀ ní ọkọ̀ fún un eléyìí náà ń bẹ nínú tọ́ wọ́n láyé wa lónìí bí yẹn bá rẹ lòmíì tí ń pọ́nyàn lápọ́n bóró tó tètè pé ọ́ dákẹ́ mọ́ kó bá mi sunna anabi muhammad sallallahu alaihi wa sallam ẹni ọba ti fẹ́ gbé anabi kọjá abí ọmọ anabi ọ̀nà ọgbẹ́nu ẹ̀ sọ́hun ni ẹ dákun ẹ jẹ́ àwòye sí ntọ́kùnrin yìí wí káfí wé ntàwá ń wí lónìí èwo ló le jù arákùnrin yìí ní ìwà anabi sallallahu alaihi wa sallam mọ́ mọ́ fẹ́ ṣe nǹkan báyìí masha allahu wa shi'ta àmọ́ mo mọ̀ pé kò lè ṣeé ṣe àfi tọ́lọ̀ ń bá fẹ́ tí wà nábì náà bá sì fẹ́ ntarakùnrin yìí wíjọ́ náà ni bọ́lọ̀ ń bá fẹ́ bí wà nábì muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n náà bá sì bí wọ́n náà bá fẹ́. anabi ni aja'altani lillahi nidda anabi lèmi lọ fẹ́ sọdẹ́gbẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه anabi lèmi lọ sọ dẹgbẹ Ọlọ́run èmi ni bọlọrun bá fẹ́ bẹmi náà bá fẹ́ kulmasha allahu wahda anabi ni máa tún wí nísìnyí pé bọlọrun nìkan bá fẹ́ ẹ̀yin àgbàlagbà ẹni ká ti bi pẹlẹbẹ ká fi mú ọlẹlẹ jẹ ló jẹ abẹrẹ ń bẹ ni ká máa wá gbébọn táwọn èèyàn ń fẹnu wọn sọ lónìí